talks bẹ́ẹ̀. kí ló ń ṣẹlẹ̀ níbí. tí n bá sùn ìwọ ni mo máa ń rí tí tún jí like this early in the morning ìwọ ni mo tún máa ń rí today today mo máa propose ya baby would you be mine. Ah! orí kò ti ya wèrè òkàn fìpò orí ẹ ò pé sórí mo di ojú mi kí n tó là kó ti kó ṣe dànù ìwọ nuisance burúkú yìí àti east wa bà west jẹ́. baby it's a prank. o prank mi ni prank gone wrong ẹ̀mí ti jẹ́ o olùgbé ah gbogbo pákéjì mi ọmọ yìí dẹ̀ owó èsì à. ìwọ náà wọ pé mo lọ́ọ̀fẹ́ fúláwà wa. n sọ fún yàrá náà. orílẹ̀ èrò kèrò ti máa wá orílẹ̀ èrò kèrò.